Dialogue for fluency. Mo fàwé mi ya. Báwo? Mo sùn lé. Nígbà wo? Lánàá. Pẹ̀lẹ́ o. Dialogue again for fluency. Mo fàwé mi ya. Báwo? mo sùn lé nígbà wo lánàá pẹ̀lẹ́ o.